إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفن ألم الله أترى الصلاة على محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلق لكن سورة مريم آية 16 أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا تكبر سيولم الله سبحانه وتعالى تقري ìtàn zakariya àti yahya alayhi masalatu wassalam ọlọ́wọ́ bá mẹ́nu lé ìtàn mariam èyí tí àwọn èèyàn mọ̀ sí mary tó ń ṣe ìyá nabi isa alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní wadhkur fil mariam rẹ muhammad sallallahu alayhi wa sallam rántí bákan náà dárúkọ fún àwọn èèyàn sọ ìtàn mariam nínú kíra tó ń bẹ lọ́wọ́ rẹ fún wa إذ انتبذت من أهلها مكانا شرقيا ngbàtí Mariam tó jìnà sí àwọn èèyàn rẹ̀ tó lọ mú lé sí tó jẹ́ makanan sharqiyan àyè tó ṣe ipé ó ń bẹ ní ìsì ibi tí àwọn èèyàn rẹ̀ wà ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa ìta Maryam radiyallahu anha arínú àwọn àpá tí wọ́n sọ ipé ànábí ọlọ́mọba ni ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n ó ní pé Mariam radiyallahu anha tó ń ṣànẹ́bí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n èèyàn tó pàtàkì púpọ̀ ní níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala anagwa muhammad sallallahu alaihi wasallam oni kamula minan rijali kathir àwọn èèyàn tí wọ́n pé nínú ọkùnrin wọ́n pọ̀ ولم يكمل من النساء إلا مريم ابنة عمران وآسيا امرأة فرعون Ànábì sallallahu alayhi wa sallam ó nínú àwọn obìnrin àwọn tápé nínú wọn àwọn náà ni Maryam ọmọ Imran Maryam tó ń ṣe ọmọ Imran ó jẹ́ ọ̀rọ̀mọdọ́mọ anabi Dawud alayhisalatu salam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bí ká mọ̀ wípé nínú àwọn obìnrin ẹni tó pé nínú wọn ni Mariam wà ṣùgbọ́n pípé rẹ̀ kò túmọ̀ sí pé ó dé ipò ànábì ọlọ́mọ ọba torí ní wa ma arsalna min qablika illa rijalan ni nuhi ilayhi ọlọ́ni àwọ̀ ọlọ́wọ́ bá àránṣẹ́ tíwájú rẹ̀ àyàfi àwọn ọkùnrin pẹ̀lú àyà yìí ó ń tọ́ka sí wípé Mariam pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan ìyanu sí èyí ń sọ di ànábì ọlọ́wọ́ torí pé ẹni tí ó bá jẹ́ ànábì ọlọ́wọ́ ó gbọ́dọ̀ mú wá yìí tí ó jẹ́ ṣẹ̀rí àtàwọn èèyàn ó máa lò wá ó kéré jùlọ tó pé màláìka báyàn sọ̀rọ̀ kò sọ ẹniyẹn di ànábì ọlọ́run ọba gẹ́gẹ́ bí aṣùpadà máa ṣọ̀láyé fún wa wa ṣùgbọ́n èèyàn tó pé púpọ̀ ni gẹ́gẹ́ bí tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó fi rilẹ̀ ọkọ tí ó fẹ́ ṣe tọ́lọ́mọba lọ́lọ́mọba subhanahu wa ta'ala fi sọ pé dọ́rọ̀bọ̀ Allahu masalan lilladhina amanu imrata fir'aun ọlọ́mọba subhanahu wa ta'ala ní òun fi àpèjúwe kalẹ̀ fún àwọn tó ṣe wípé wọ́n gbọ́ gbọ́ ìgbà tó ń tọrọ ó ní ìrí ọlọ́wọ́ bá mi kọ́lé fún mi ní aljanna wà nẹ́jì ni mi fẹ̀rẹ̀ àwọn àwọn àmàlì ìrí ọlọ́wọ́ bá kó mi yọ níbi aburú fẹ̀rẹ̀ àwọn àti iṣẹ́ ọwọ́ rẹ̀ bákan mariam tó ń ṣe ìyá anábì Ìsá alayhi salatu ọlọ́wọ́ bá sọ̀rọ̀ pa títí ẹ̀ náà ọlọ́ni wa mariam ibnata imran allati ahsanat farjaha bákanáà Mariam ọmọ Imran ẹni tó ṣe wípé ó ṣọ́ abẹ́rẹ̀ òṣìránù òṣìṣẹ́kúṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oróyìn rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam bó náà ṣe sọ wípé lam yakmul nisa illa Mariam ibnatu Imran wa Asiya imratu Fir'aun kò pinnu àwọn obìnrin bí ó bá ń ṣe Maryam ọmọ Imran àti Asiya ìyàwó Fir'aun wa fadlu Aisha ala sa'iri nisa ọlá tó wá ń bẹ fún ìyàwó Aisha lórí àwọn obìnrin tó kù anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ni ka fadli serij ala sa'iri ó rẹ̀ gẹ́gẹ́ bí ọlá tó ń bẹ fún oúnjẹ tí wọ́n ń pè serij lórí gbogbo oúnjẹ tó kù bí àwọn èèyàn ṣe pìrìfẹ́ ẹ̀rí ìyìn àwọn alárúbáwá tẹ́pìrìfẹ́ gbogbo oúnjẹ tó kù lọ bẹ́ẹ̀ náà ni Aisha radiyallahu anha ó lọ́lá lórí àwọn obìnrin tó kù ṣùgbọ́n kí la fẹ́ ló ń délé yìí ni pé ẹni tí ọlọ́run bá fẹ́ máa sọ̀tàn ẹ̀ fún wa radiyallahu anha èèyàn tó pé pérépéré ní ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala ó ní wadhkur fi kitabi Maryam èrè ànábì sọ fún àwọn èèyàn nínú tíra tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìtàn Maryam idh intabazat min ahliha makanan sharqiyya ìgbà tó jìnà sí àwọn èèyàn rẹ̀ tó lọ mú àyè síbi kan tó ṣe kó ń bẹ ní ìsìbí tí àwọn èèyàn rẹ̀ ń bẹ táàbá gbàgbé ìyá rẹ̀ tó ń ṣe ìyàwó Imran ó tọrọ lọ́dọ̀ ọlọ́mọ ọba ipe tí ọlọ́ba fi lè fún òun ní ọmọ ọkùnrin ọmọ náà òun ó ṣe ẹni tí ó máa tọ́jú ilé ìjọsìn yìí ọmọ tó ṣe pé yóò dùn ní mọ́ ilé ìjọsìn yìí ṣùgbọ́n nígbà tí ọlọ́wọ́n ọba ó padà fún un lọ́mọ ọmọ obìnrin ọlọ́wọ́n ọba fún un ó wá sọ fún ọlọ́run ọba ìbéèrè ọlọ́run ọba ọmọ yìí gbà tí máa bí ọkùn a lè fi ọkùnrin wé obìnrin iṣẹ́ tí ọkùnrin lè ṣe obìnrin ò lè ṣe ní ṣókí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì ní kí Mariam kò ṣe iṣẹ́ tó ṣe wípé wọ́n rò pọ́kùnrin ó òun wipe ni wípé o jẹ́ni tí ó mọ mójú ọba kó jẹ́ni tó ṣe wípé yóò máa ṣèjọ́sìn fún ọlọ́wọ́n ọba torí pé Mariam wọn ni ní èdè wọn ìtumọ̀ rẹ̀ náà ni àábídà olùjọ́sìn ló ń jẹ́ Mariam ni èdè wọn so ile ìkìlàfẹ́ ló bẹ́ẹ̀ òun náà ni pé Mariam n tíya a rẹ ó o lero ẹ̀ òun náà to para ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo padà jẹni tó ṣe kó dúó déédé tó jẹni tó sin lọ́wọ́ ọba so ó lọ dúó sí ààyè kan tó sin lọ́wọ́ ọba ń bẹ́ fàtẹ́kàlẹ̀ mi dún ní hijaban ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ó wá gàgá tó ṣe ike ibi gàgá yìí ló dúó sí kí àwọn èèyàn rẹ̀ kí wọ́n lè máa wá bá bẹ́ẹ̀ fàtẹ́kàlẹ̀ mi dún ní hijaban فارسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا ọlọ́ni ààyè ló wà láwọn ọlọ́wọ́ bá ti rán rúhànà ẹ̀mí látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ bá ààrùn sí fàtàlásàlẹ̀ àbáṣọ́rọ̀ sẹ́wìyà ẹ̀mí yìí tó ṣe jibril ọkùnrin tó ṣe wígbó pé pérépéré ọkùnrin tí yẹn bá rí tí yẹn á ní èyàn parí sára ẹni yìí ọkùnrin tó ṣe pé ní èèyàn bá rí èèyàn ní ọkùnrin lélẹ̀ Mariam radiyallahu anha ibi tó wà ibi tẹ́yìn ò ti ẹ̀fẹ́ ti wípé èèyàn báyàn bẹ́ẹ̀ ni torí pé ó ń ṣe ìjọsìn ní ààyè tó wà ní ṣùgbọ́n gbà tó rí ọkùnrin tó yọ sí ká ní pé ohun màláìkà ló gbọ́ ni eléyìí yóò wò ṣùgbọ́n gbà tí ó rẹni tó yọ sí níbi ààyè tó wá ojí ọkùnrin ojí ọkùnrin tó pé pérépéré táàfù pé á ọkùnrin lélẹ́yìn ẹ̀rù bà Maryam radiyallahu anha قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قولي ورقني مصفاجي ولون وبان بأبوروري إن كنت تقيا واسجي من شيخنا يتباجي لقاي ولون وبا ما أتاكي torí pé nǹkan tó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún òun ni pé bóò ni wọ ọkùnrin báyìí ó ṣe rí bí wọ àyè yìí the possibility pé ẹni yìí fẹ́ ṣàbúrú fóun bí ó fẹ́ rèpò òun ni bẹ́ẹ̀ ni mariam ṣoníranu ọmọ wọn àmọ́ sí oníṣekúṣe kí ni tó lè sọ nínú situation báyìí kò sí tó lè sọ ju pé kó sáájú ọlọ́run ọba lọ kò sí èèyàn tó lè ké pé pé kán wá ràn lọ́wọ́ torí pé bí ààyè tó ń gan mú rẹ̀ tí ó sì kò ń ṣe bí ààyè kí àwọn èèyàn ní access ti easily so ló jẹ́ pé nígbà tí èèyàn bá ń bẹ nínú ewu tó ṣe pé kò sí ọ̀nà àbáyọ àyàfi kí èèyàn képe ọlọ́run ìképe nǹkan míì wáyé bẹ́ẹ̀ yóò máa jẹ́ ṣírkì ẹbọ ni ló jẹ́ pé wáyé báyìí ọlọ́run ọba náà ló lè sáàdì ló jẹ́ pé ìsáàdì ẹ̀dá ní ààyè tó ṣe wípé ó yẹ ká sá di ọlọ́run ọba ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá náà ni mariam radiyallahu anha ìgbà tó rí tó ṣẹlẹ̀ yìí ó ní inni a'udhu birrahman musa di ọlọ́run ọba ọba rahman tó bá dúdú páyọ ọlọ́run ọba ètò fẹ́ ṣe láburú o gbọ́dọ̀ ṣe eléyìí ni ó tọ́ka sí wípé a mọ́ ń ra wa létí ìgbà míì ṣẹ̀tọ́n ó lè ti lòyàn tó ṣe pé ènìyàn yóò fẹ́ ṣe nǹkan tí ó dá ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò rán mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ létí torí pé gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó قل إن الذين فقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون أما تقاي وبا إذا مسهم الشيطان إذا مسهم طائف من الشيطان tí a ṣe táàmì tó bá gbá wọn mú tàzákàrù ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n rántí ìpé táwọn fẹ́ dáwọlé ọba bá mú bí ẹni tó fẹ́ ṣe dìná ni tó ṣe wípé ó rántí àyà tí ọlọ́run ọba ti kọ́ ó rántí àhàdísà mẹ́tọ̀ aláàbálàm tó ń takò ká máa ṣe zìnà àbẹ́yìn tó fẹ́ mú tí tó ṣe pé bó ṣe fẹ́ mú ló rántí pé ọlọ́run ọba nìkan yóò dá a ní ìpáyọ̀ ọlọ́run ọba àṣẹ́kùbọ̀ páyọ̀ ọlọ́run ọba onípínlẹ̀ ẹ̀fẹ́ ṣiṣẹ́ aburú kó rántí pé ọlọ́run ọba nìkan yóò dá ọlọ́run fàyẹ̀dá ọmọ sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ lójú mú clear nípa pé tí mo fẹ́ dáwọ́ lé ìyìn ìgbọ̀rọ̀ ṣe ṣùgbọ́n ikú wọn ló yẹ mo dúnà fìlúra yìí tó mẹ́la ìṣòro àwọn tó bá jẹ́ ọmọ lẹ́yìn èṣù tí wọ́n ìrànlọ́wọ́ ni yóò tún jẹ́ fún wa wá àti ọlọ́wọ́ba ọ̀rọ̀ ọlọ́wọ́ba kò ní dárí wọn padà bẹ́ẹ̀ ni kò ní ṣẹ́rí wọn kúrò bí iṣẹ́ aburú tán ṣe sẹ́yìn tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́mọba wọ́n bá fi ọlọ́mọba dẹ́rùbà yóò súnra kì ṣùgbọ́n ẹni tí ò bá sí ìpáyọ̀ ọlọ́mọba lára rẹ̀ wọ́n bá fọ ọlọ́mọba dẹ́rùbà ètí ó ṣe náà tún ní pé yóò bínú lórí ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala oṣù wa lólùpáyà rẹ̀ wọ́n bá sọ fún ìyẹn pé páyọ̀ ọlọ́mọba nítorí ẹ̀ ṣe òun náà ní kó juwọ́ lẹ̀ ṣùgbọ́n ìdá sọ fún yípe páyọ̀ ọlọ́wọ́ ọba tó fẹ́ ṣe yí ọlọ́wọ́ bó fẹ́ ó dá ságídé ó dá sí bínú eléyìí ó fi ṣe quality olùpáyọ̀ ọlọ́wọ́ ọba àwọn tọ́lọ́wọ́ ọba fi ròyìn àwọn ẹ̀nà àwọn ti fèrí ọlọ́wọ́ ọba nígbà tán bá sọ fún pé ni akadatumula izatu bi ismi ìjọra ẹni lójú ní ti tẹlẹ́ṣẹ̀ yóò jẹ́ nǹkan tí ó gbà wọn mú kọlọ́bà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ìgbà tí jibril tí mariam sọ eléyìí fún ìpè ìní a'udhu bi rahman musáàjì ọlọ́wọ́ bọ̀bọ̀ rahman minka in kunta taqiya kúrò níbi aburú rẹ bákan náà tó bá jùlù páyọ̀ ọlọ́wọ́ bá ma àtàkì mi jibril alayhi salatu wassalam olùpáyọ̀ ọlọ́wọ́ ẹ̀kejì òun ni píká nígbẹ́ni tó ti ẹ̀bá burú wá ní tọ́mọ sọ fún pé páyọ̀ ọba ìta ni pé tó wájẹ́ ni tó páyọ̀ ọlọ́wọ́ ọba náà ṣùgbọ́n ìgbìlá alẹ́ sọ́lá tó sọ́lá mi tó fi fèsì fún padà قال إنما أنا رسول ربك لأعاب yàhábà láti wọlámù zakiya iṣẹ́ tí mo wá ṣe òun náà ni kí n wá fún ẹ lọ́mọ tó jẹ́ ọmọ tó mọ́ kangakanga kúrò bí ìdọ̀tí kí n wá fún ẹ ní ọmọ tó mọ́ kangakanga kúrò bí ìdọ̀tí iṣẹ́ tí mo wá ṣe yìí mi ìwá ṣe ranù pẹ̀lú rẹ qalat anna yakunu li gulamu ìgbà tí jibril sọ gbólóhùn tó sọ mariam ní ọmọ bíi ti gbóò àná yakúnù lè gúlámù bóò mo ṣe fẹ́ bímọ wàlámiyàn sáàtì ní ìbáṣàrú ọkùnrin kan súnmọ́ mi ní ìdí ìlọ́kọ bóò mo ṣe fẹ́ bímọ wàlám akúbá rí yá ní ìdẹ̀ kìí ṣọ máa játa ní ni ó máa súnmọ́ ní ìlọ́kọ bóò mo ṣe fẹ́ bímọ wàlámiyàn sáàtì lọ́nà tó jọ́nà aláàdì wọ̀lọ̀m ápùbà ríyá mi rẹ̀ kìí ṣe ni tó ṣe kó ń tẹ́rẹ̀ ẹlẹ́ lọ́nà haram bọ́ ọmọ ti jẹ́ kọ́ọ̀lẹ̀ kàdáàlìkì kọ́ọ̀lẹ̀ rọ́bùkì huwa aláyé àyínú jùbílù ní tí ọlọ́mọba rẹ̀ sọ mú sọ fún ọrin eléyìí dẹ́ ni nǹkan tó rọrùn ní wàlínà jàádàwó ayatollah náà fi kálẹ̀ ṣe eléyìí ní àmì fún àwọn èèyàn wà rahmatan minna bákan náà ìkẹ́ látọ̀dà ọlọ́run ọba wàkánà amúran nàtọ̀díyà ilé tí mo sọ fún ẹ yìí kàn ní fún ẹni information ẹni ọ̀rọ̀ tọ́lọ́run ti parí ni kò sí tó lè ṣe òwò bímọ tí ó mọ kangakanga kúrò bí ẹ̀ṣẹ̀ òwò bímọ tí ó mọ kúrò bí ìdọ̀tí ọ̀rọ̀ bóyá o lọ́kọ lọ́nà láàyè àbí o ṣe zìnà ọ̀rọ̀ ẹ̀kọ́ lélẹ́yìí táwọn wọ́n àyàtà kà fúnra wa lẹ́ẹ̀kan bàtí ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ àwọn tó ń fún ní agẹ́gẹ́ tó ń lò gẹ́gẹ́ bí àpèjúwe fún àwọn olùgbàgbọ́ òdodo oníwà maryam ibnata imran allati ahsanat farjaha bẹ́ẹ̀ ni kò lọ́kọ ọlọ́ni na fi ní rúhìnà àwọn fi ẹ̀mí ti abẹ́rẹ̀ tó túnmọ̀ sí pé kí ni iṣẹ́ ìyanu ni olóòjẹ́ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fa'alu lima ọba tí ṣe tó máa ń bẹnu èròǹgbà rẹ̀ láti ṣe ni ìtawà mọ̀ náà ni gbogbo ẹni tí ó bá owó rọ̀ jẹ́ pé kí ni ó máa mẹ́ ṣùgbọ́n ọba tó ní kí àtọ́ máa ó ní ìkápá àti sọ wípé kí nǹkan mìíràn tó dọ̀nà olóògbé jẹ́ pé tá a bá wo àpèjúwe ànábì adam alayhi salatu salam ọlọ́run ọba dá láì tọrọ àtọ̀ńbẹ́ bẹ́ẹ̀ náà ni hawa kò sí ọ̀rọ̀ àtọ̀ńbí dídá hawa tó ń ṣe ìyàwó ànábì adam alayhi salam gẹ́gbà ti padà máa ṣàlàyé wa ìgbà tí àwọn kan sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà ìyanu tí ànẹ́bì rí ságbà wáyé ọmọ ọlọ́run ọba ní báyìí báyìí báyìí ni ọlọ́run ní sọ fún wọn pé iná masala ìfà ìdàlá kàmásàlì àdámà kọ́lákà orin tó rọ àpèjúwe ànẹ́bì rí sáwájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí àpèjúwe ànẹ́bì ádámù ọlọ́run ọba dá ànẹ́bì ádámù àrẹsọ̀lá tó sálámì tó rọ látara yẹpẹ̀ tó pé nǹkan kan fẹ́ yá lẹ́nu jù èyí tó yẹ kó yára ẹ lẹ́nu jù òun náà ni ọ̀rọ̀ adam alayhi salatu wa salam tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala dá látara yẹpẹ ó lè fẹ́ ẹ̀mí sí kò ń ṣẹni tó ṣe kó jáde látara obìnrin lóò kò ní bàbá ẹni tí ò ní bàbá tí ò ní ya ń kọ́ so ọlọ́mọba subhanahu wa ta'ala ni tí Jibril alayhi salatu wa kò lọ bá Maryam rọ́bì aláwọ̀ àná ipe tí àwọn ọlọ́mọ bá ta fẹ́ ṣe fún ẹ lélẹ́ ó rẹ̀ jẹ́ nǹkan táwọn ọlọ́mọ bá ti parí ọ̀rọ̀ bí o lọ́kọ o lọ́kọ eléyìí kọ́ ni kéésì ọ̀rọ̀ wípé ní ìṣàṣẹ́wó òun kọ́ ni kéèsì owó bímọ ọlọ́wọ́bá ni fún ẹ nílò pé ó bímọ gùlámù zakiya ọmọ tó mọ́ kangakanga kúrò bí ẹ̀ṣẹ̀ قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا oníbò mo ṣe fẹ́ bímọ tó ṣe pé ọkùnrin kan súnmọ́ mi rí wọ́lọ́m akúbáríyà ní ilẹ̀ iṣẹ́ aṣẹ́wó kọ́ọ̀lẹ̀ kẹ̀dálìkì kọ́ọ̀lẹ̀ rọ̀gbókì òhúwà aláyà ayínú bọ́lọ́wọ́ bá rẹ̀ ṣe sọ́nù bẹ́ẹ̀ ni eléyìí nǹkan tó rọrùn fún ọlọ́wọ́ bá yìí tí ọlọ́wọ́ bá dẹ̀ ṣe ní nǹkan tó rọrùn fún mi wà ní nàjà aláwọ̀ ayatan lílá bákanáà nítorí kálífà ṣe ní àmì fún àwọn èèyàn wà rahmatan minna bákanáà ìkìlá tó dọ̀wà wà kana amran maqdiya eléyìí ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá ti parí ni fahamalatu fantabadat bi makan fasiya ó bá tún mórí léde ọ̀nà tó tún jìnà àkọ́kọ́ ni pé ó fi rẹ̀ síbi tí àwọn èèyàn ò ti lè súnmọ́ dáadáa ibi tó lọ múlé sí ibi tó jìnà táwọn èèyàn ni ibi tó nìkan dáwà ni ìgbà tí ọ̀rọ̀ oyún bá tún ṣe tó ṣẹlẹ̀ eléyìí bá tún jẹ́ nǹkan ìyanu mi bákan náà ó tún fẹ́ jẹ́ nǹkan bí ìdójútì nípa wípé oyún bó oyún ló ti dénú mi oyún ló ń ga yìí ó bá tún ṣe kí ni ó mú ọ̀nà ó tún lọ síbi tó tún jìnà fàájá alìmọ̀kọ́bí ìrajìsọ ìnákùlá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọba wa bẹ̀rẹ̀ sí mú àwọn afáà mi ní kò pẹ́ rárá tó lóyún ló fẹ́ bímọ àwọn kan ní ó lóyún gẹ́gẹ́ bóbìnrin ṣe máa ń lóyún ni ààrin kankan ní al tó ní ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó fẹ́ bímọ so àáfilẹ̀ bá a ṣe mọ́ obìnrin máa ń lóyún iye àsìkò tí obìnrin tó bá lóyún tó ṣe yí pé yóò pé láti lè fi bímọ kókó bẹ̀ òní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní fa àjọ àhìmọ̀ fáàbì ìlàjì ìnáfìlà ọmọ bẹ̀rẹ̀ sí ní mú ìgbà tí ọmọ mú ó mórí lébi ibi tí igi dàbídù wà kọ́ọ̀lẹ̀ tí a lè tẹ́ni mi tù kọ́bla àbà ìgbà tí ọmọ bẹ̀rẹ̀ sí mu ó ní àà ah, kò bá mọ̀ dá o kó ṣe pé kí n ti kú síwájú òní ọ̀kúntù náà fi ọmọ sí ìyà kí n jẹ́ nǹkan tó ṣe pé àwọn èèyàn tí ẹ̀ mọ̀ ń pẹ̀ rárá nǹkan tí ó ti ẹ̀ wájú àwọn èèyàn rárá fanada àmì tàkíyà allah ta'azani ọmọ tí ó ń bẹ lábẹ́ rẹ̀ ọmọ yẹn bá pè é ipe rẹ̀ ìyá mi allah ta'zani má banú jẹ́ kọjá àlà rọ́bù kìtà àtàkì sẹ̀ríyà omi tó lò ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe é síwájú rẹ̀ ibi tó wà yẹn sẹ̀kẹ́sẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kí ìṣẹ̀lẹ̀ omi kó jáde bẹ́ẹ̀ omi tó ṣe pé yóò ní ìdí láti lò omi yẹn jáde lẹ́sẹ̀kẹsẹ̀ wàhúzí iléyìí bí jíṣẹ́ ìnáfúlà bákan náà tún ní kùkùté igi dàbídù tó ń bẹ wájú rẹ tùfáàkìtà aláìsí rútọ bàǹjẹ̀níyà àwọn tó fresh date dàbídù tútù tó jẹ́ àwọn dàbídù tó dáa to ní ọlọ́wọ́ ọmọ subhanahu wa ta'ala kápá àti sọ pé kí dàbídù máa bẹ ma ẹ̀ èwo tún ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala fa'am lè máa yí ọba tí máa ṣe ètò bá ń bẹ lérò ń bẹ láti ṣe ni ó ní kó mi máa ṣẹyọ níwájú rẹ̀ omi ṣẹyọ níwájú rẹ̀ ṣùgbọ́n kò sọ ipé tí dàbídù máa bẹ níwájú rẹ̀ a mọ̀ pé obìnrin tó ṣe rí pé ó pàṣù lébọ̀ yóò ti wíkì àtúnwárí kó máa mi kùkùté dàbídù iṣẹ́ ìyanu kan tún nìyí ó ń mi kùkùté dàbídù dàbídù bẹ̀ ń jábọ́ tó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá fún un ní agbára àti mi nǹkan yìí tó ń bó jẹ́ pé obìnrin tó bá ń bẹ nínú kọ̀ǹdíṣàn rẹ̀ ò lè lágbára àti ṣe nǹkan yẹn tó bó jẹ́ pé tá a bá wo ìtàn Maryam radiyallahu anha àti ìtàn ọmọ rẹ̀ tó ṣe ànábì Isa alayhi salatu wassalam tí ọlọ́wọ́ bá sọ fún wa nínú súra yìí àti súra tó Al Imran a rí wípé nǹkan ìyanu ńláńlá ni bẹ́ẹ̀ ni alkur'an karim kó sọ̀rọ̀ ń pa anabi isa alayhisalatu salam bákan náà ó sọ̀rọ̀ ń pa ìyá rẹ̀ ní ọ̀nà tó ṣe pé kò sí kíra tó sọ̀rọ̀ ń pẹ́ eléyìí tá a sọ fún ara yìí ní ààlè rí nínú kíra kankan ààlè rí nínú báíbù tó fún wọn kékeré anabi isa alayhisalatu àti gbogbo àwọn anabi tó kù ibìkan náà ni gbogbo wọn ti wá òjíṣẹ́ ọlọ́run ọba náà ni gbogbo wọn a gbọ́dọ̀ gbé wọn sí ipò tó ju kò tí ọlọ́run ọba gbé wọn sí lọ gẹ́gẹ́ bá a ṣe padà máa ṣọ̀láyé fúnra wa sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ni wọ́n ń zi ilé ìkìlì jíjẹ ìnáfìlà kùkùté dàbínú tó ń bẹ wájú rẹ̀ ní tùfáàkìtà àlẹ́kì rúkọ̀ màjẹ̀níyà àwọn èso dàbínú tútù ó máa jábọ́ fọ̀kúlì ìrẹ̀ Mariam máa jẹ àwọn èso wọ̀nyí wa máa ma bí omi ìṣẹ̀lẹ̀ tó ń rẹ wà kọrì àìnan bákan náà máa tutù ojú má jẹ́ kí ìbẹ̀rù mú ẹ má jẹ́ kí ìdààmú bẹ ẹ torí pé ẹni tó ti jìnnà sí àwọn fún àwọn èèyàn ọmọ tó ń bẹ ti sọ fún ti bolo ti kò lọ́kọ́ yàtọ̀ sí táwọn kan sọ wípé ọkọ rẹ̀ lèèyàn kan ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ pé kò lọ́kọ́ ìjọsìn ló ń ṣe kò lọ́kọ́ bẹ́ẹ̀ ni kò ń ṣonira àwọn ọmọ pàtó kò ń ọlọ́wọ́ bá dìídì fún un ní ọmọ yẹn ni ọlọ́ni fọkúlì máa jẹ wáṣọ́rábì máa mú wọ́kọ́rẹ́ àìlẹ̀ máa tutù ojú fàímà tara yìí nà ní ìbáṣọ̀rí àhàdà ìrẹ́ Mariam tó bá rí èèyàn kankan àti tí èèyàn kankan wá bẹ tó ń bèè lọ́wọ́ ẹ nípa ọmọ bóòlì lè ti jẹ́ fòkúlì inni nadartu lirrahman sawman falan ukallima al-yawma insiya sọ fún wọn wípé máa tọ́ka sí wọn wípé mi ní báyà kankan sọ̀rọ̀ lónìí mo ti jẹ́jẹ́ kí n má sọ̀rọ̀ fún ọlọ́wọ́ bá arrahman falandu kálìmà ní yọ́ máa ń sí ìyá mi ní bẹ́yẹ kankan sọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala o fẹ́ kó ṣe wípé ọmọ gẹ́gẹ́ ni ó so ìwọ́n má bá wọn sọ̀rọ̀ wọn wípé o ò fẹ́ sọ̀rọ̀ tá bá ti mọ nǹkan àsìn ó ti jẹ́jẹ́ pé òun ò ní báyà kankan sọ̀rọ̀ ni wọ́n ní eléyìí nǹkan tó wà pàbí síbù nínú ṣẹ̀rí àwọn ni ipe kéèyàn kó mọ́ báyà kankan sọ̀rọ̀ ni ó kàn máa ṣùnà tí ọlọ́wọ́ bá nìkan eléyìí tí wọ́n máa sọ fún wọn náà ni pé ní nazartu rahman sọ́ọ̀mán mo ti jẹ́jẹ́ fún ọlọ́wọ́ pé mi ní báyà kankan sọ̀rọ̀ falan ukallima al-yawma insiya mi ní báyà fa'adat bí kàwọ́má àtàkìlòhù mariam padà kúrò níbi ààyè tó ti bímá níbi igi dàbídù ta sọ níbi omi ìṣẹ́lẹ̀ tó ń bẹ okúrò ń bẹ fa'adat bí kàwọ́má ó ń gbé ọmọ ìlọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ rahmiluhu qalu mariam wọ́n ní rẹ̀ mariam lakọjí ti ṣe àǹfàríyà ó ti ṣe nǹkan tó ṣe pé ó léwu tó lágbára nǹkan sọ́nú ní tó ṣe yìí bóló ti rọ́mọ yá ò sàárùn ìrẹ́ ọmọ yá rùn wọ́n ni wọ́n máa fi èyàn dáadáa èyàn tán bá mọ̀lé èyàn dáadáa wọ́n máa fi tì sí ọ̀dọ̀ àrùn kò ń ṣe pé ó jẹ́ ọmọ ya àrùn tó ń ṣe ọmọ ya anábì musa alìsọ́látọ̀ sọ́lám torí pé ìdílé míì ni ìdílé àwọn anábì musa alìsọ́látọ̀ sọ́lám ìdílé títí wọn òun ni ìdílé anábì Dawud alayhi salatu wassalam kò ń ṣe ìdílé anábì Musa alayhi salatu wassalam ṣùgbọ́n èèyàn gidi ẹni tó bá rí kẹ́ni tó dúró déédéé lóbìnrin gbà ní wọn a máa pe lóòtò àrùn wọ́n ní àwùta àrùn ilé ọmọbìnrin gidi tá yìí àmọ́ sí èèyàn burúkú wọ̀màkánà tí ó mú kí bàríyà ìyá rẹ̀ ò kìí ṣaṣẹ́wó bóníwọ́ ti rọ́mọ wá bóló ti lọ gbé ọmọ yìí wá níta mọ̀ ń pa rẹ̀ òun ni pé olówó fẹ́ lọ ṣèjọ́sìn bóòlọ̀rọ̀ ọmọ ṣe dé fa aṣára tìlé قال كيف نكلم من كان في المهد صبيا وني ما وردي عن بي لو يقول تي روما ونتوكا صوما صوما نيوما باوا صوروني ọmọ tó ń bẹ lórí ìtẹ́ bóra ṣe máa bọ́ ọmọ tó ń bẹ lórí ìtẹ́ sọ́rọ̀ qala inni abdullah ọmọ tó tọ́ka sí tó ń bẹ lórí ìtẹ́ ọmọ wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ní inni abdullah ẹrú ọlọ́mọba mo jẹ́ وآتاني الكتاب ọlọ́run ọba dẹ̀ fún mi ní kíra wàjàálàní nàbíyà ó dẹ̀ ṣe mi ní ànábí rẹ̀ wàjàálàní mubarakan ainama kunch ó dẹ̀ ṣe mi ní ọmọ alálùbáríkan gbogbo bitin bá dé wà ó sọ ní bisola àti wà zaka bákanáà ó sọ fún mi kí n máa kírun wà zaka ó ní máa yọ zaka máa dúktu hayya lókè ìgbà tí bá ń bẹ láyé wà bára bí wà lídàtì bákan náà ó ṣe mí ní ọmọ dáadáa sí ìyá mi kò sọ pé wà bára bí wà lídàtì ike kí n jọmọ dáadáa sí àwọn òbí mi méjèèjì gẹ́gẹ́ bí ti ànábì yáyá bí o ṣe sọ so kò sọ pé wà bára bí wà lídàtì àbí wà bára bí wà lídàtì ó ní bára bí wà lídàtì ó ní kí n jọmọ dáadáa sí ìyá mi wàlámi ẹjọ́ alìjàbára ṣàpíyà kò ṣe mí ní ọmọ tó le kókó tí ó máa le máa àwọn èèyàn ṣàpíyà ọmọ olórí bú kò ṣe mí bẹ́ẹ̀ wàsálàmù aláyà yau ma wòlẹ́tù wà yau ma amótú wà yau ma ubà àtúhàyà ọlà kó máa bá mi lọ́jọ́ tó bí mi fáyé wà yau ma amótú àtọjọ́ tí ń padà jáde láyé wà yau ma ubà àtúhàyà àti ọjọ́ tó ṣe wípé ọlọ́wọ́ bó gbèmí gidi eléyìí ni ọ̀rọ̀ tí anábì Isa alayhisalatu wasalam tó sọ ní orí tẹ̀ kò láti sọ fún wa wípé kò síbi tá a ti lè rí ìtẹ̀ yìí àfi inú al-Qur'an al-Karim tó túmọ̀ sí pé anábì Isa alayhisalatu wasalam èèyàn pàtàkì ni nínú Islam kò ń ṣe ẹni táwọn èèyàn máa bẹnu àtẹ́lù ẹlòmíì olóhùn ṣe comparative studies yóò máa sọ sọkúsọ yóò máa bẹnu àtẹ́lu anabi isa alayhisalatu wasalam ẹni tó bá bu ẹnu àtẹ́lu anabi isa alayhisalatu wasalam fọwọ́ káfù kébèrè ni ó ń ṣe mùsùlùmí torí pé kí ni ẹni tí ọlọ́wọ́ bá ṣàpọ́nlé rẹ̀ ni ẹni tí ọlọ́wọ́ bá ròyìn rẹ̀ ni inú Al-Qur'an dáadáa ṣùgbọ́n wá sọ yìí tí ìsìláàmù a máa bú ànábì Ìsá alayhi salatu wassalam à ń takò islam gẹ́gẹ́ ní àdìjà islam lóbi ẹ̀tọ́ ó pàtàkì gbogbo mùsùlùmí kó lọ ní ẹ̀kọ́ nípa ànábì Ìsá alayhi salatu wassalam kó lè lọ mọ̀ nípa ìyàwó lòun á kọ́ sí kó wọ́n jẹ́ pé ìta àwọn èèyàn kan ń ṣe lòun ló máa ṣe pẹ̀lú bí a ń bẹnu àtẹ́lù torí subhanahu wa ta'ala tábà wo nǹkan tó àrí pé àwọn ọ̀rọ̀ ìdáadáa ni àwọn iṣẹ́ ìyanu ni gẹ́gẹ́ bí tọ́lọ́rọ̀ subhanahu wa ta'ala sọ ìpàpẹ́ lè ṣe ní àmì fún àwọn èèyàn bákan kò mọ̀ jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ àwọn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run a tún ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ àdìsọ́látọ̀ tó sọ kalẹ̀ yìí àti ṣe tí wọ́n ṣe wọ́n bẹ ní ìlànà pẹ̀lú nǹkan tí anabi isa alayhisalatu wasalam tó sọ àbí ó takò àtàwọn míì sàpẹrẹ wa ní mùsùlùmí náà tó ṣe pé àwọn nǹkan tó nílẹ̀ tí anabi wa muhammad sallallahu alaihi wasallam tó sọ ń parẹ́ tí wọ́n ń gbá dànù torí pé wọ́n ń wo ipé tí àwọn bá fi lè fi nǹkan gbogbo eléyìí pẹ̀lú ọgọ́ ọlọ́wọ́ bá àmọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí tí a sọ fúnra wa iná wọ́lọ́bà subhanahu wa ta'ala kó díkó wúlò fún ẹni fọ́kàn wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk